أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀ pẹ́ fún ọlọ́run ọlọ́run tí ó tún jẹ́ kí á wà ní àlàáfíà láàárọ̀ tèmi adúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ìkẹ́ kó máa bá ànábì wa Muhammad kó máa bá gbogbo àwọn ará ilé rẹ̀ tí wọ́n jẹ́ ẹni tí wọ́n gbà fún un kó máa bá àwọn sọ́ábà àti gbogbo àwọn tó wà fi dáadáa tẹ̀lé ànábì tí ó fi díjọ́ gbẹ̀dẹ̀ kìyàmù àwọn olùkọ́ ọlọ́run bá wa san wọ́n lẹ́sùn lórí bá a ṣe dáadáa fún wọn àwọn òbí tó bí wa ìdùnnú gbogbogbò ọlọ́run dákun jẹ́ jáde mọ́sá ń bá wa ṣe fún wọn ọlá agbára olóògo rẹ̀ gbogbo wa náà ti àwa ń papọ̀ kírun láàyè ní ọ̀kọ́ lọ́nkọ́ gbàdúrà gbogbo wa kó fi wá sí kòńgẹ́ àánú ẹ̀ bẹ̀rẹ̀ àmọ́ ti yá rahman rahmin pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nínú tíra mihatul hadith aw mihatul eléyìí tí àwọn ṣubatu ta'iyatil jaliyat zulfa tí a ń kà fúnra wa a ó tún máa tẹ̀síwájú bẹ̀ ní àwòrán tèmi ká tó lọ káwọn gbàgbé léyìí tí a kà ní alẹ́ àná léyìí tí ànábì ń sọ fún wa ń bẹ̀ pèpè ní gbogbo ẹni tí ó bá tọrọ ìkẹ́ ìgẹ̀ fún òun lẹ́ẹ̀kan ṣoṣo kó mọ̀ yìí pé mẹ́wàá ni ọlọ́run ọba àlekè láò fi dá padà fún òun àṣàlàyé tó pọ̀ lórí eléyìí látara gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ ká sì lọ lè mọ̀ yìí pé ìtọrọ ìkẹ́ ìgẹ́ fáà nẹ́bí tá nẹ́bí ń sọ yìí kò jẹ́ dandan kó wá gẹ́sí wípé kí wọ́n gba tó wọ́n bá ti dé lu Madina níbi tí wọ́n sin ànẹ́bì sí òun ò tí ì lè rí iṣẹ́ yẹn sí gbogbo bí kíbi tá a bá wà tá a bá ti ń ṣe àsàlátù fún ànẹ́bì ànẹ́bì ni Ọlọ́run ó mú wa bá òun níbi tó ń wà torí ìdí káwa náà ká gbìyànjú ká máa jẹ́ kó pọ̀ nínú àwọn iṣẹ́ wa tí a ó máa ṣe kí ọlọ́run kó gbà níjọsìn fún wa. àdìsí tí a tún ká láàárọ̀ iná àdìsí àfáwà Abu Huraira ni kí ọlọ́run bá yọ ní sí wọn. anni Abi Hurairata radiyallahu anhu anna Rasulullahi sallallahu alayhi wa sallam qala kullu al-muslimi ala al-muslimi haramu damu wa maalu wa irdu akhrajahu níbi àdìsí tí a yìí ànábì ń tọ́ka sí àwọn nǹkan mẹ́ta kan tó jẹ́ sí wípé èèwọ̀ ni tá a bá sì ti pe nǹkan ní èèwọ̀ tọ́bẹ̀ ti lè ṣẹlẹ̀ lọ́wọ́ yàn tí ntọ̀hún tó fi lọlé kú bẹ́ẹ̀ pàdé ọlọ́run ntọ̀hún jí àwọn àjò ọlọ́run. àyàfi tó jẹ́ sí pé ntọ̀hún ó ṣèṣì lọ́wọ́ ẹ̀ ló kù àwọn míín sí mẹtẹ pé tó bá tún ṣèèṣì gan sẹlá sílámù tún gbé àwọn nǹkan kan kalẹ̀ tí wọn fi tán ọ̀ràn yẹn náà tòun tó bá yẹ kó ṣèèṣì ni yóò tún san àwọn nǹkan kan lórí ẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé alẹ́ mọ́yà síbi eléyìí púpọ̀ ṣùgbọ́n láti lè jẹ́ ká gbàgbọ́ yé àwọn nǹkan tá à ń sọ wọ̀nyí nínú Islam à ń pè kíní kan ní makọ́sídù ṣẹ̀ríà ó tọ́ka sí pàápàá jùlọ àwọn méjì kan bẹ̀ ẹ̀mí àti dúkìá àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì pọ̀ kì í ṣe nǹkan tá a máa fọwọ́ yẹpẹrẹ mú nínú Islam torí ẹ̀ náà òun là nẹ́bi sallallahu alaihi wasallam ní fi ń pè wá sákìyèsí nínú àdéhìí yìí pé kullu li muslim gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan gbogbo wọn tó bá ti jẹ́ pé mùsùlùmí bá ní ọ́ ala li muslimi lórí kó wá ṣe àwọn nǹkan kankan tá a nẹ́bi padà ṣàlàyé wájú yìí kó wá ṣe sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ìwọ ni èèwọ̀ ni fún ọ yálà ọgbà nǹkan yẹn ní tipa torí pé òjú lọ ni àbọ̀ gbà á lọ́nà èrú lọ́nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí tó yọ́lẹ̀ gbà á ni gbogbo ọ̀nà yòówù tó wá ti fi lè gbà á tí ì ṣe pé ìyọnu ẹni yẹn náà ló fi wáyé àbí pẹ̀lú ọ̀nà tí sẹ́rà síláàmù sọ wípé wọ́n lè fi gbà á ló fi gbà á tí ò bá ti jẹ́ kanú gbogbo àwọn wọ̀nyí òǹtọ̀hún tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣe nǹkan tí ń jẹ́ èèwọ̀ nìyẹn tóró ńlá náà sọ pé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀ sí mùsùlùmí ẹgbẹ́ ni kí ni nǹkan náà ànábì ni dáàmú o ẹ̀jẹ̀ mùsùlùmí sí mùsùlùmí èèwọ̀ ni ìtumọ̀ rẹ̀ ni wípé a gbọ́dọ̀ pa mùsùlùmí a gbọ́dọ̀ ṣe mùsùlùmí ní sùtá tẹ́jọ kẹ́jẹ̀ kan fò jáde lára ẹ̀ tí ó tún fi wá léèdè sí kẹ́mi ó tún jáde lára ronú tọ̀hún anábì ní ìwọ ni kò gbọdọ̀ wáyé lọ́dọ̀ mùsùlùmí sí mùsùlùmí. ẹ wọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táǹkà wọ̀nyí eléyìí ó jẹ́ ká mọ̀ yìí pé gbogbo àwọn tí wọ́n bá wá ń táàgì mùsùlùmí lágbàáyé gẹ́gẹ́ bí oníjàgídíjàgan àtàwọn àdìsí mi láti kà sáájú yóò jẹ́ ká mọ̀ yìí pé àwọn gangan fúnra wọn ò mọ ti ń jẹ́ islam ni tí wọ́n bá mọ ti ń jẹ́ islam wọ́n mọ̀ pé àwọn tí wọ́n ń pààyàn táwọn èèyàn fún lóko gẹ́gẹ́ bí pàwọn mùsùlùmí ni wọ́n ń ṣiṣẹ́ yẹn ẹ máa mà wípé ní àwọn tó ń ṣiṣẹ yẹn islam yọwọ yọsẹ níbi tí wọn ń ṣe torí pé islam ọ̀ràn wọn ni tí wọn ń ṣe wọn àwọn làwọn kàn jẹ oníwà abú fúnra wọn lẹ́yìn tó sì clear sí wa tí a màmá dájú lórí ẹ pẹ̀lú gbogbo àwọn nǹkan tá à ń rí àtàwọn nǹkan tá à ń gbọ́ náà ó jẹ́ ká mọ̀ yìí pé eléyìí kò kí ń ṣe páwọn ti ń ṣiṣẹ́ ẹbú pàápàá jùlọ àwọn tí wọ́n ń pè láwọn Boko Haram lẹ́nu jẹ́ ká mọ̀ yìí pé wọn kì í ṣe wípé mùsùlùmí ṣẹ̀ tí ni wọ́n á rí nu wọn ẹni tí èsè mùsùlùmí ń bẹ á rí nu wọn ẹni tó jẹ́ ẹ̀yà haúsá ń bẹ á rí nu ẹni tí èsè ẹ̀yà haúsá ń bẹ á rí nu ẹni tí èsè ọmọ nàìjíríà ń bẹ pẹ̀lú eléyìí jẹ́ kéèyàn mọ̀ wípé kò kí ń ṣe wípé mùsùlùmí ní ṣiṣẹ́ náà látara bẹ́ẹ̀ pẹ̀lú àdìsí ta kà yìí ó jẹ́ ká mọ̀ wípé mùsùlùmí kan tó bá gbọ́ ẹ̀sìn rẹ̀ yé tó sì láàánábì náà lòun gbà lọ́gàá àwọn tóun ń o kò ní máa pààyàn kò ní máa ṣe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ń sùtá eléyìí náà yóò tún wá tàtàpọ yóò dọdọ gbogbo àwọn ẹni tó ṣe wípé owó òjijì ni wọn ń wá ipò lọnà èṣù ni wọn fi ń wá ọlá lọnà èṣù ni wọn fi ń wá bí kí wọn pa èèyàn kí wọn pé èèyàn làwọn ò fi ṣòwò kí wọn máa fi ẹ̀yà eh, ara èèyàn kọjá pé òun ni wọn fi ń wá ipò òun ni wọn fi ń wá ọlá gbogbo ẹni tó bá jẹ mùsùlùmí tó bá hàn pé ànábì lòún fẹ́ tẹ̀lé ànábì ní kéèyàn ò ṣerú ṣe síbẹ̀ èèwọ̀ ni téèyàn bá sì bá bẹ́ẹ̀ pàdé ọlọ́run tí ò túbá tí ò pátì ń tó wọn jẹ ìyàn wájú ọlọ́run. bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú tá ànábì tún sọ òun náà ni máa lù ú dúkìá rẹ̀ dúkìá mùsùlùmí ọmọ ìyá rẹ̀ èèwọ̀ ni yálà ó lọ owó pé agbára rẹ̀ ká òun ló fi gbà ń tipá ni àbí o sì ń yọ́lẹ̀ gbà ló fi ń gbà díẹ̀díẹ̀ ni kódà kó wọn mọ́mọ́ ànábì ní èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí èèyàn bá jẹ láyé ń bí kó tó tó adéjọba rẹ kì í àmọ́ à ń pè bì kan ní gẹ́gẹ́ bí ànábì ṣe ṣàlàyé fún wa à ń pè kínní kan ní kọ́ńtọ́rọ̀ kọ́ńtọ́rọ̀ yìí ibẹ̀ ni òun náà lópin ìrìn àjò tó ń kálukú òfin mọ̀ bẹ́yà iná lọ́rọ̀ wọn já sí ni àbálìjẹ́ náà kódà pẹ̀lú àwọn ìgbésẹ̀ kan tó ti kọ́kọ́ wáyé lẹ́yìn òkè àsìrátì ni bó jẹ́ pé àwọn ọ̀rọ̀ mi ń bẹ lórí eléyìí pípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ṣẹlẹ̀ sí gan-an tí wọ́n gba àyè tá à ń wí nígbà tí wọ́n bá débẹ̀ tọ́lọ́ wọn wà dá wọn dúró yìí pọ̀pọ̀lọpọ̀ wọn náà lè jẹ́ mùsùlùmí torí wípé ní ọ̀nà yẹn ọ̀nà àlìjẹ́nà ni ibẹ̀ lóun ti wá dá wọn tó ń kálukú náà ti máa rò pé àbí àwọn ti ń lọ àlìjẹ́nà ibẹ̀ lóun ti wá dá wọn pé ayẹ̀ tí ì lọ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gba nǹkan oní nǹkan ara yín bíi láti gbẹ ìsanwó kálukú padà abẹ́rẹ́ nǹkan látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì lè padà já sí kọ́mọ́ lọ àlìjánná mọ́ kọ́kọ́kọ́ lọ lè jẹ́ ìyanu nana torí kẹ́ni torí dúkìá òun dúkìá tó ti gbà dúkìá dúkìá tó ń tọ̀ wọ́n mọ̀ àbẹ́yìí tó sì mọ̀ náà ni tó lò wípé mo kúkú ju ọ lọ kò sí ní tó ṣe tó o bá tún ṣagídí yìí nìkan wọn gbàgbé ẹsẹ̀ wọn mélòó mélòó ẹlòmíín lónìí ti ń bẹ lẹ́wọ̀n bẹ́ẹ̀ lórí pé wọ́n jù lọ tí ò sì lágbára kankan ṣùgbọ́n bí ọba lágbára ká mọ̀ pé ọlọ́run ọba àlekè ọlá tó lágbára yóò gba ẹ̀san wọn padà lọ́wọ́ ń tọ̀hún gbogbo ẹni tó bá wá rántí eléyìí yóò mọ gbàgbọ́ yọ ọ̀rọ̀ yìí lọ́tọ̀rọ̀ látara ọ̀rọ̀ ànábì yìí pé ní èèwọ̀ ni kéèyàn ó ṣe bẹ́ẹ̀ kéèyàn gba dúkìá ọmọ ìyá àyàn tí í ṣe mùsùlùmí ní gbogbo oríṣiríṣi ọ̀nà téèyàn lè fi gbà á tínú rẹ̀ ò bá ti yọ sí títí fóun lọ́yọ̀ǹda ẹlẹ́ẹ̀kẹta nínú àdìbí tá anábì tọ́ka sí òun náà ni ẹ̀rẹ́dù ú ọmọlúàbí èèyàn ọ̀nà wo lèèyàn máa fi gba ọmọlúàbí yàn ọ̀nà wo lèèyàn máa fi ọ̀nà wo lèèyàn fi máa ní ẹ̀ṣẹ̀ lórí kéèyàn kọlu ọmọlúàbí ọmọlàkejì yálà kéèyàn máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa ẹ̀rí kéèyàn máa parọ́ máa kéèyàn máa lọ lè bá kéèyàn máa lọ lè bá a jẹ́ lọ́dọ̀ àwọn kan gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ò dáa ni kéèyàn máa pẹ̀gàn rẹ̀ kéèyàn máa kéétà rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ó jẹ́ èèwọ̀ ni kó máa ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí léyìí tó sì jẹ́ sí wípé gbogbo àwọn ìṣesí wọ̀nyí ó ń tọ̀hún náà yóò máa jẹ àwọn dáadáa rẹ ni ẹ̀rẹ̀ ànábì ni iyyakum wal hasad ọ̀dọ̀ wọn kẹ́ ìjìnà sí ìmọ̀ kìí ta àwọn ará yín o fa iná le asara torí pé kìí tatẹ rí yẹn tákòló la sanat gbogbo dáadáa tí yẹn bá ní yóò máa jẹ díẹ̀ díẹ̀ tí yìí fún wa ní dáadáa kankan wájú Ọlọ́run mọ ni torí ìdí eléyìí gbogbo ọ̀nà téèyàn máa wá fi táníṣe méjì ọmọ ìyá àyàn kéèyàn ò jìnnà sí gbogbo téèyàn lè fi máa kó láì fi bá ọmọ ìyá nípa àwọn ìjẹ́ ọmọlúàbí ẹ̀ gbogbo àwọn tó jẹ mọ́ irọ́ oríṣiríṣi tí wọ́n máa ń pa máyàn kéèyàn ò jìnnà sí gbogbo ìbànújẹ́ ìbanilórúkọjẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí kéèyàn ó jìnà sí i téèyàn bá ti mọ̀ nípa ọmọ ìyá yẹn kéèyàn mọ̀ wọ́n sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí lànà ibi sallallahu alaihi wasallam ní sàlàyé fún wa níbi àdéhìfì yìí káwa náà ká gbìyànjú ká máa kíyè sára ká máa kíyè sára abẹ́rẹ́ ọba tààlà nínú àánú ẹ̀ kọ́lọ́n kó tún gbogbo wa ṣe níbi tí a bá kù sí. níparí ẹ rí i pé èyí tí ó jẹ́ kókó alákọ̀ọ́kọ́ ń nípa pípa ọmọlàkejì eléyìí a máa ń tẹnumọ́ níbi tọ́rọ̀ bá ti wáyé báyìí tọ́rọ̀ bá ti ní kọ̀rọ̀ kan ru eléyìí ó yẹ káwọn pàápàá jùlọ àwọn dírẹ́fà àwọn ọlọ́kadà gbogbo àwọn tí wọ́n máa ń gun nǹkan tí wọ́n máa ń gbé àwọn pásẹ́ńjà gbogbo àwọn ọ̀rọ̀ yẹn yẹ kí wọ́n máa tẹ́tí sí kí wọ́n máa gbọ́ gbogbo ẹni tí bá ń gbọ́rú eléyìí òun náà wá ní wọn wá ní lòdù èrò sínú mọ́tò ẹ̀ tán kó wá pẹ́ dákun bọ̀ kó wá tara lọ lè mú fonagawò kójú ọ wá lẹ́rì kéèyàn wá dàbí èèrà lójú ẹ̀ kẹ́mi ọmọ jẹ nǹkan kan kọmọ wa sá arékáré bí tí wọn bá tẹ́kì tírélà bẹ́ẹ̀ ni ọmọ ọba tẹ́kì ọkọ̀ kéékèèké tí ò tiẹ̀ ní kíà pé àwọn ẹ̀mí lòun kó sínú mọ́tò kò sí tó fà á wọn ò gbọ́ àgbọ̀yé òwúrò àwọn nǹkan wọ̀nyí ni torí ìdí eléyìí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tí mọ́tò lásìdẹ́ǹtì yálà òun náà kú ni àbáwọn èrò onú mọ́tò ní nǹkan ká sì ṣe ni ó ń tọ̀ òun òun ló fẹ̀mí àwọn èèyàn wéwu yóò sì jẹ̀yà rẹ̀ wájú ọlọ́run torí ìdí eléyìí ká jìnà sí gbogbo àwọn ìwà tó lè jẹ́ kí ẹ̀mí kó ṣòfò látọwọ́ wa àbí kí eríkè kan kí sùtá ṣe látara kọjá pàwọn alájẹ sábàbí ẹ̀ torí gbogbo àwọn nǹkan yẹn ó wà lábẹ́ pé dáàmú tànà ibi dapò yẹn bó ti gẹ́sí pé ní tí mo túmọ̀ sí lódìdí jù ni wípé ẹ̀mí ṣùgbọ́n gbogbo ẹ̀ náà wà lábẹ́ náà ni a gbọ́dọ̀ kó sùtá bá ọmọ làkejì wa yálà lára ni àbí níbi dúkìá rẹ ni àbí níbi ìjọmọlúwàbí ẹ̀ ni òun náà ni àdìsí mẹ́tẹ̀ẹ̀ta náà ni ọ̀rọ̀ yìí kókó mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àdìsí yìí ló kó sínú abẹ́lẹ̀ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ́n kó tún gbogbo wa náà ṣe níbi tá a bá kù sí wa sallallahu ala sayyidina muhammad wa